من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ kẹrẹ̀gẹ́ rẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam akí gbogbo ojú aláàwẹ̀ àti tí aláàwẹ̀ ti ń wò wá ti ń gbọ́ wa ipi asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọlọ́njẹ́ àgbà ọ̀pọ̀ ramadanu láyé yìí tá a dáwọ́ léyìí tá a dẹnu léyìí ọlọ́njẹ́ arópin ẹ̀ ọlọ́njẹ́ arópin ẹ̀ káwọn rí imáni fi gbà wọ́n káwọn rí islam àti ihsanu fi gbà wọ́n ọlọ́jọ́ kan ṣoṣo ọlọ́run èyí tí a tún fẹ́ mú wá fúnra wa nínú àwọn kàfàrà àtúlẹ̀ ni àwọn nǹkan tó yẹ pé tó ti ṣe yóò delete gbogbo ẹ̀ṣẹ̀ rẹ àtẹ̀yìnwá tí Islam fún wa torí tí bá study Islam yóò pé almost gbogbo Islam náà fẹ́ ní kàfàrà tu zunub Islam ṣàfẹ́ ká mọ́ kanga ọlọ́run ní yuridu Allahu walakin yuridu liyutahhirakum ó ní tí mo fẹ́ náà ní pé kẹ́ ẹ ṣá mọ́ mo fẹ́ kẹ́ ẹ wá bá mi mímọ́ nítorí ká lè wá bá ọlọ́run mímọ́ ó wá kó kàfàrà tutọ́ pọ̀ ẹ bá ti ṣe ẹ ṣàtúnṣe báyìí ẹ tún lè ṣe báyìí ẹ tún lè ṣe báyìí eléyìí náà fẹsẹ̀ mọ́ eléyìí náà fẹsẹ̀ mọ́ ó wá kó wọn lè ọ̀pọ̀ jantirẹrẹ ńlá ní àmọ́ gbéyẹ̀wò èyí tá a tún mú délé ní òní àsọ̀làwàtul khams ìrun wákàtí márààrún bọ́tìnì ni wọn tó bá ti tẹ̀ wọ́n gbogbo àṣìṣe rẹ tó ti ṣáájú àwọn náà ń pa àṣìṣe rẹ ni àwọn sallallahu alayhi wa sallam ó ní tí mo rọrọ ọrùn fi wé law anna nahran bi baabi ahadikum àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ táwọn ìmọ̀ aládìsí gbà wá ó ní law anna nahran bi baabi ahadikum tí kálukú yìí náà bá ní odò níwájú ilé odò tó mọ́ kanga yẹgitẹ́sílù fi hikulla yawmin khamsa marat tó wá ń wẹ̀ ń bẹ̀ minhu tó ń wẹ̀ kulla yawmin lójoojúmọ́ khamsa marat lẹ́ẹ̀márùn kí n máa wẹ̀ lẹ́ẹ̀márùn ní odò lójúmọ́ anabi ni hali kọ́ mi dara nìyí ṣe yìí ṣe ìdọ̀tí òtún ṣẹ́kù lára rú ẹni bẹ́ẹ̀ ń béèrè lọ́wọ́ sahaba àná àwọn ìdọ̀tí ara ìdọ̀tí ara ẹrú ẹni bí ò ní pọ̀ anabi ní tọ́ba rí bẹ́ẹ̀ fadhalika mithlu salawatil khams báwọn irun wákàtí márààrún tẹ̀ máa kí bó ṣe rí nìyẹn ní tí wọ́n jọ nìyẹn yamhullahu bihinnal khataya ọlọ́run máa ń fi wọ́n fọ àṣìṣe ìmọ̀ fi wọ́n fọ wọ́n bá ti kírun zuri gbogbo àṣìṣe tó ṣe látàárọ̀ tó ti kírun alifájàrí tó kírun àṣùbà yẹn gbogbo àṣìṣe tó wà within that period irun zuri tún ṣe fọ́ tó o bá tún ti kírun àlásàrì àwọn àṣìṣe tó ṣe lẹ́yìn ìgbà tó jáde mọ́ṣáláṣí ìrun zuri tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ tó sì bẹ̀rẹ̀ sí ní ròròkúrò tó sì bẹ̀rẹ̀ sí ní máa gbégbésẹ̀ tí ọ̀dà gbogbo àṣìṣe wọ̀nyẹn ìrun alásàrì tún sì parẹ́ bẹ́ẹ̀ ni magrib bẹ́ẹ̀ ni ẹ̀ṣá anábì tún sọ nu hadith mi sallallahu alayhi wa sallam tí ìmáàmù tọ́bàrà nígbà wa nu almujamu sagir anábì sallallahu alayhi wa sallam ní tahtariquna tahtariqun ẹ̀ máa jóná iná ẹ̀ṣẹ̀ ó máa jó yín ẹ̀ pé wù ẹ̀ṣẹ̀ ẹ̀ máa wùwà tí ò dáa ẹ̀ máa sọ̀rọ̀ tí ò dáa wa idha sallaytumul dhuhra ghasalatha tẹ́ ẹ bá kírun zúrì irun zúrì ọdẹ fọ́ àwọn àṣìṣe tẹ́ ẹ ti ṣe yẹn àtàṣìṣọ yẹn irun zúrì ọdẹ fọ́ lẹ́ẹ̀kan náà tẹ́ bá ti jáde mọ́ṣáláṣí zúrì tẹ́ yóò bẹ̀rẹ̀ sí ni máa sọ wọ́n wọn tẹ́ ń ṣe wọ́n wọn ìgbà tẹ́ bá tún kírun alásàárì anábì ní tasuma tahtariquna tahtariqun ẹ̀ tún máa ṣe wọ́n wọn ẹ̀ tún máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ tún máa wù ẹ̀ṣẹ̀ wa idha sallaytumul asra àmọ́ tẹ́ bá kírun alásàárì jásà láti ha ìwọn àlásàrè ó bá tún fọ gbogbo àwọn àyíṣe yẹn mọ́ anabi tó ní súnmọ́ tàhtẹ́rìkún tàhtẹ́rìkún ẹ tún mọ́ wùwá ná ẹ mọ́ jóná nú ọ̀rọ̀ ẹ mọ́ jóná nú ṣe fa idha sallaytumul magriba tẹ bá yóò sì kírun magribi gàṣà láti ha magribi náà bá tún fọ gbogbo àwọn àṣìṣe yẹn mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ṣá náà bẹ́ẹ̀ ni ìrun àlùfájàrí náà bí àwọn ọ̀run wákàtí márààrún yẹn ọlọ́run gbé kalẹ̀ ó kúkú máa kó ní akínwó ẹyọ kan ọlọ́run ò ní tí ń fi ìrun ṣe kì í jẹ́ kì í jẹ́ kò ní ihò kan sánmọ̀ tí ń fa àwọn ọ̀run yẹn díjọ́ ẹ́sìkú tó bá ti wá miss ihò kan wàá ṣẹ́kù tí irun tí ò ní sí irun tí ó wọbẹ̀ kó sí tọ́lọ́run fi ń ṣe ọmọ kó ní àmọ́ ìkẹyọ̀ kan péré kódà ọmọ kó ní akẹyọ̀ kan láàrin ọdún kan ọmọ kó ní akẹyọ̀ kan láàrin ọ̀sẹ̀ kan àbí ká máa kẹyọ̀ kan lóṣù àmọ́ ní kí ọmọ ẹjẹ́ bíi márùn-ún ó wá fíksì wọn sí àwọn orígun àsìkò kọ̀ọ̀kan ẹni pé tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òjọ́ ẹ̀kí kan tó òjọ́ bá ti ń di pé àárọ̀ kúrò ọ̀sán fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kí kan tọ̀sán bá dọwọ́ àárín ẹ̀kí kan tọ̀sán bá parí ẹ̀kí kan ẹ wò láàrin òru ẹkí kan ọlọ́run wa ń fíksì ẹ̀ sí gbogbo orígun àsìkò tí ń bẹ nínú òòjọ́ tá a máa ń lò nítorí pé gbogbo àwọn àṣìṣe wọ̀nyẹn kí rectification lè máa bá wọn ní time to time nítorí pé kò sẹ́ni àárín àsìkò yìí náà nìyẹn máa kú ẹni tí ó bá kú láàárọ̀ yóò sì kú lọ́sàn-án bí ó kú lọ́sàn-án yóò kú lálẹ́ bí ó kú lálẹ́ yóò kú lóru àárín àsìkò tí yẹn máa kú náà nì kó lè jẹ́ sí pé àwọn ọ̀run wọ̀nyí ti mitigate àbí wọ́n ti reduce ẹ̀ṣẹ̀ rẹ wọ́n ti fọ́ kó tó di pọ́lọ̀ bọ́lọ̀ lọ́lọ́run fi fix àwọn ọ̀run yẹn sí àwọn àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ ìyá mi má fìrun ṣeré má fìrun ṣeré o ìrun òkèrè lọ́dọ̀ ọlọ́run gbogbo òfin islam pátápátá eré ilẹ̀ lànàbí wà tí gbogbo òfin ní ti ń wá bá àtòfin jihad àtòfin zaka àtòfin kátún ẹbí ṣe àti òfin kẹbá ti fẹ́yàwó àti òfin bá ṣe ṣe hajj àtòfin ramadanu tá à ń gbà yìí anábì jòkó lérí ilẹ̀ ni wọ́n wá mú gbogbo òfin yìí wá bá o àmọ́ nígbà tó kan irun wọn yẹn wá mọ́ wá bá yàn yẹn mọ́ wá bá ni ó tóbi púpọ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọ kúrò lérí ilẹ̀ ọ wàá gbà ń sánmọ̀ ni anábì lọ sánmọ̀ lọ́lọ́ gba ìrun wa Allahu Akbar níbi tí ìrun wúwo tó lọ́dọ̀ Ọlọ́run ẹ̀hẹ́ ìrun yàtọ̀ nínú gbogbo àwọn ẹ̀sìn yòókù lórí ìfàtúwẹ́sì pé bá dijú àlùkìyàmọ̀ wọn lóhùn lọ́lọ́run ọ kọ̀kọ́ yẹ̀ wò nínú gbogbo àwọn òfin òfin ṣe àti mọ́ṣe ìrun lọ́lọ́run kọ̀kọ́ yẹ̀ wò ṣe ìmọ̀ kí nígbà tá a bá ń wá o level certificate ntọ́mọ kọ̀kọ́ máa yẹ̀ wò tó bá fẹ́ wo result rẹ̀ òun ni kó máa wo maths and English tó bá ti rí maths and English inú rẹ̀ ó dùn pé bá a rí kàmí kódà bí n bá láwọn iṣẹ́ yòókù neco àti gbogbo àwọn exam yòókù wọ́n mọ àwọn wọ́n mọ wọ́n mọ sọ wọ́n mọ support yẹ mass and english yẹn kọ̀ọ̀kan mọ wa bẹ́ẹ̀ ni irun rí nínú gbogbo iṣẹ́ rẹ̀ tí ó ti sírun ah kò sí yunifásitì tí ó gbà ọ́ bíbà kò ní mass and english náà ni tí ó bá ti sírun nú ẹrù rẹ̀ wàhálà níjọ́ àkìyàmọ́ ẹ jẹ́ ẹ jẹ́ akírun ká àwa ló péjù kò sí ní tọ́lọ́run fi ń ṣe a bá ti kí ẹ̀ṣẹ̀ wa ní ń fọ̀ mọ́ náà lásán tá nẹ́bí sọ sallallahu alayhi wa sallam lójú àwọn nẹ́bí ọlọ́run tó ṣáájú pátá lọ́lọ́run ṣòfin irun fún pé ẹ máa kírun ó sọ fún Musa ó ní wàá kíni salata li dhikri wàá fúnni wàá kíni salata li dhikri àkọ́kọ́ ọ̀rọ̀ níjọ́ tọ́lọ́run kọ́kọ́ bá Musa sọ̀rọ̀ tí ó introduce ara ẹ̀ sí Musa nítorí ọkọ sọ fún náà ni pé ìrun dọ̀wọ́ ẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún anẹ́bí Ìsá Jésù alayhi salatu wa salam njọ tó tí ó dáyé njọ tí ń bẹ lọ́mọ ìkókó tí ó báyé sọ̀rọ̀ ó ní wa ò sọ níbi sọ̀lá àti wá zaka ọlọ́run bá mi sọ̀rọ̀ kí n bá dáyé irun ní mọ́ kí o ọ̀sọ́ bẹ́ẹ̀ fún anabi ibrahim gbogbo àwọn anabi ọlọ́run pátápátá anabi ibrahim tiẹ̀ ń bẹ lọ́run ní pé wà já ń ní mò kí ọ̀rọ̀ bì já ń ní mò kí mà sọ̀lá ọlọ́run jẹ́rùn kíkí ọ̀rọ̀ mi lọ́rùn wàmí ń dórí àtijọ́ ọ̀rọ̀ àwọn wọ̀nyí tí ń bí iná jọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn ọ̀bánà wàtàkọ́bà án gbogbo àwọn anabi ọlọ́run pátápátá wọn wáyé wá kírun in tó tóbi jù nínú òun tójú tóbi lọ́dọ̀ ọlọ́run náà ní sujud kó forí kanlẹ̀ fọlọ́run kó sọ̀rọ̀ rẹ̀ balẹ̀ fọlọ́run pé mi ò jẹ́ nkankan ìwà ìwólẹ̀ fọlọ́run pé mi ò jẹ́ nkankan yẹn ó tóbi lọ́dọ̀ ọlọ́run púpọ̀ ṣé kí wọ́n ní kí kí kí kí ṣe ìtàn nínú ìwólẹ̀ fọlọ́run lólóhùn ò lè ìwólẹ̀ fọlọ́run lọ́sọ̀ọ́dẹ́ni lọ́sọ̀ọ́dẹ́ni ẹ̀kọ́ lọ́sọ̀ọ́dẹ́ni ègbé ìwọlẹ̀ yẹn ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ kí yẹn gbọ́rọ̀ sí lẹ́nu wípé mo submit ara rẹ mo submit ara mi fún ìwọ ọlọ́run ọba ìyẹn náà láníkà bára wa sọ mo káfíìrù tá a mú wá náà nìyẹn ìrun wákàtí márààrún tó ń rí yẹn mukaferatu zunubi ni wọ́n wọ́n sọ pé ẹ oró yẹn lójú stress ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn stress tá a máa ṣe lójúmọ́ àbá ń wa tẹ̀sí tá a wọ̀ lọ bí iṣẹ́ tá a ń du mọ́tò àbí òun fọyín inú ilé òun wẹ̀ gbogbo àwọn iṣẹ́ inú ilé tó ń ṣe lójoojúmọ́ yẹn stress ibẹ̀ ju tìrún lọ́tọ́ bá farabalẹ̀ kíyèsí bó làwọn ṣe rọ̀ ọlọ́run tí wọn ò fi rọ̀ ọlọ́run ẹ̀ ó fi mọ̀ pé òròjú ní í ṣe ọ́ ó ní láti bá òròjú yìí jà nítorí pé tó o bá kí i wọ́n ń fọ àṣìṣe rẹ mọ́ àṣìṣe tó mọ̀ pé o ò ríbi jáwọ́ ńbẹ̀ látọ̀dún yìí tó ti fẹ́ jáwọ́ ńbẹ̀ àfi kó dúnú àwọn nǹkan tí ó mọ̀ bọ́ pa tí ó mọ̀ bọ́ pa ọ́rẹ́ bọ́tìnì tá a ṣàlàyé fúnra wa lénìí òun náà ni as-salawatul khams tó o bá ti kílíkì wọn wọn ó dìlítì àwọn àṣìṣe rẹ tó ṣáájú ọlọ́mọṣà